ó nìyẹn o kí lọ́kàn wá pẹ̀lú Palestine ẹ ebi ń pa àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde wọ́n protest Islamic scholar mélòó ló jáde lórílẹ̀‐èdè láti protest àwọn kan wá ń jà ogun ní Palestine pẹ̀lú Israeli ilẹ̀ láti wá rí àwọn èèyàn kan tí wọ́n pera wọn ní mùsùlùmí tí wọ́n láwọn ń sọ́pọ́ọ̀tì Palestine nílùú Ọ̀ṣun state náà ni a ti rí wọn. èmi ọkàn rọ gọ́fúnà Adémọ́lá Adélékè tó jẹ́ gọ́fúnà wa àwọn tí wọ́n ń pète ogun yìí tí wọ́n bá fà tán ẹ̀lúùlù tó bá fàjò orí ara ẹ̀ ní fàálé lórí wọn à lè dá gbé o wọn à lè dá fa o torí pé wọn à ní ránṣẹ́ òun nì o iṣẹ́ ogun nì wọn à ní rán sáwọn nìkan ẹ n ti ń jẹ́ ogun nínú ẹ̀sìn Islam ntí anabi ti jà gbogbo tí ń jẹ́ ogun òsínlá Muhammad ti jà ogun ogun wo lẹ́yìn fẹ́ jà sógun ẹnu àtogun ìwá owó sí àpò ara yín tó ní kálukú ń wá kiri ogun wo lẹ fẹ́ jà lẹ́yìn pé ntọ́lùkálukú bá lè dá gbé ntọ́ bá lè dá fèsì nínú ogun ni kó ní kálukú ọ̀fà ẹ má fi Islam fa ogun ẹ wòye tí epo dà islamic scholar mélòó lọ jáde láti protest lórí pé epo di one thousand three ó di one thousand five ó di one thousand ẹ ẹ wo bí nǹkan ṣe wọ́n bóúnjẹ ṣe wọ́n ẹ wo bí gbogbo nǹkan ṣe wọ́n so àwọn kan ti jáde níjó ní nínú àwọn tí wọ́n jáde ń lèmi wà tá à ń béèrè fún pé kí látara bí aship ṣe wà nílùú pé tóníkálukú bá pín tá a bá pín tí ibo lọ táwùsá lọ tí yorùbá dá dúró bóyá nǹkan ó tó mọ́ rọrùn wá ojú táwa fi wò nù bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ò fojú yìí ń wò ó ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ ẹni tí ò ní fojú kan wo nǹkan ẹni tí ò ní sọpọ́ọ̀tì nǹkan wà ní wà wà ní ọ̀nà àbáyọ míì ọ̀nà àbáyọ míì fún nǹkan yẹn tẹ́ ẹ máa fi ṣe tẹ̀bùdílù fún tẹ́ lẹ́ẹ̀fẹ́ yẹn ṣùgbọ́n ó jọ wá lójú ó sì yà wá lẹ́nu pé àwọn kan ní nàìjíríà yìí wọ́n láwọn ń sọ́pọ́ọ̀tì Palestine láti orílẹ̀-èdè yìí àyèmọ́tẹ́ èèyàn ṣe nìyẹn o àyèmọ́tẹ́ èèyàn ṣe ni o òun lélẹ́yìí ẹ wò. ẹ̀yin náà wàá dúró àwọn tí wọ́n kó jọ yẹn lórúkọ Islam tẹ́lẹ̀ ń pe ẹ̀ ń sọ́pọ̀tì Palestine láti bo sí bo àwọn tí wọ́n jẹ́ ọmọ àwọn Saudi gan Saudi Saudi tó yẹ pé gbogbo àwọn Islamic country lára Islamic country láwọn tí wọ́n gbé ẹ̀sìn jù tó yẹ pé àtọ̀dọ̀ wọn làṣẹ ti ń wá láwọn Saudi tó jẹ́ pé Palestine gẹ́gẹ́gẹ́gẹ́ ó sún mọ́ wọn jù wá lọ Saudi gangan kò support Palestine Saudi wọ́n di wọ́n ṣe kíni wọ́n ṣe kíni wọ́n support Palestine wọ́n support Palestine sórí gbogbo tó bá lè ṣàkóbó tó bá lè ṣàkóbá fún Saudi àwọn ò kì support ẹ̀ ẹni tó fi mú Saudi tí wọ́n support Palestine ta ni wọ́ ta ni wọ́ gọ́fúnà state ò support Palestine pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yóò support Palestine ìwọ kan lábẹ́ under the guise of Islam ó wá gbéra ó wá ló mú àsíá Palestine ẹ̀ mú àsíá Palestine ẹ̀ ń ẹ̀ ń ẹ̀ ń ẹ̀ ń ẹ̀ ń support Palestine ó yẹ kó rent plane ṣáàtà plane kọ́ káwọn ọmọ ẹ̀ síbẹ̀ kẹ́ ẹ lọ sí Palestine ni kẹ́ ẹ lọ support ogun lóòótọ́ ọlọ́run bá sọ ńlá lùkúrá ni pé túmínú náà bí láì wàrúsùn lè wàtújá ìdúnà fi ṣẹ̀bí lè láyé bí àmúwálì kan wàtújà ìdúná fi sabilillahi ẹgbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba bí àmọ́ alíkùn pẹ̀lú owó yín wà ń fún sìnkún àti ẹ̀mí yín àti ẹ̀mí yín ẹ dákan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ lénìí pé ọ̀dọ̀ ànábì láyé ànábì àwọn ń jẹ̀ràn káwọn bá ànábì láyé ọ̀pọ̀lọpọ̀ ń parọ́ ni àyìn mò ń jẹ̀ràn kí n bá ànábì láyé ọ̀pọ̀lọpọ̀ yín ń parọ́ ni ẹ̀ ń bá jẹ̀ràn kọ́ bá ànábì láyé sì wọ́n lè sọ́fà táwọn sàbí sọ́fà ìyá táwọn sàbí jẹ́ sóò lè jẹ́ láwọn tó yẹ pa ń jẹwé lójú ogun láwọn tó yẹ pé wọ́n ń pé dàbínù kan jẹ láàrin ọ̀sẹ̀ kan tán bá wà lójú ogun sí wọ́n lè ra ó lè sọ fáwọn ajápa ọmọ ajápa ẹni ọba bá ànábì láyé láyé tá a wà yìí o nú ẹni tí sẹ́ńtúrì tá a wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sẹ́ni tó lè ṣèfaradà àwọn tí wọ́n bá ànábì láyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àdí kèfèrí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí lénìí tọ́wọ́ yẹ pa bá ànábì láyé ni ẹlòmíì ó pìrìfà kó kó darapọ̀ mọ́ àwọn kùvàr àwọn kàfíròn Eh? ẹlòmíì ó dára yóò prefer kó darapọ̀ mọ́ torí pé yóò wo ìfaradà ìfaradà tí àwọn sàábàlì kram ṣe ẹlòmíì ọ̀lẹ́mìí rẹ̀ nígbàanì láwọn tí ẹwọ gásọ́ọ̀tì lè ń dà àná tán fi ọwọ́ lásán gbẹ́ ihò sínú ilẹ̀ tán fi ọwọ́ lásán gbẹ́ ihò sínú ilẹ̀ láì máa yẹ mẹ́ẹ̀s lórí pé wọ́n fẹ́ jagun pẹ̀lú ebi nínú ìwọ lè ṣe fún àwọn ajápa ìwọ tó ti jẹ̀yà ìwọ tó ebi ọjọ́ mẹ́ta ò tí ì pa ẹ́ tó ti lọ tó ti tó ti lọ darapọ̀ mọ́ nǹkan mi torí pẹ́ ó bí ọjọ́ kan lọ pẹ́ tán fi ráìsì tán gàrí náà fi tẹ́ lómi lọ ẹ̀wà náà fi tẹ́ lómi fúnlẹ́wọ̀n àti fún one thousand ó dẹ̀ gbàgbé ẹ̀sìn rẹ̀ ṣé ìwọ ìwọ àbá gan mi ti nǹkan ọmọ ń kéwú tó jẹ́ pé ẹlòmíì ò tí ì rí yà so à ń sọ eléyìí látara àwọn tí wọ́n ń bìlíù pé bóyá àwọn ń pèpè sẹ́sìn tó jẹ́ pé ìpèpè tí wọ́n ń pè ìpèpè tó lè dá ogun lẹ̀ ní tó lè dá wàhálà rẹ̀ ni à ń fi àsìkò yìí pé gọ́vùnà Adeleke ẹ dákun gbogbo àwọn tí wọ́n wà ní stéètì tí wọ́n ń pèpè eléyìí tí ọ̀dà níjọ́ ní ìta ń pe tá ń pọ sọ̀rọ̀ Yorùbá nìsàn gbogbo àwọn èèyàn yìí ni wọ́n gbógun ti wá wọ́n gbógun ti wá látara pé wọ́n ò kí n tá ń sọ níjọ́ náà lọ́hùn n tá ń sin yẹn kì í ṣe n tó bójúmọ́ ṣùgbọ́n n tọ́ dẹ̀ dáa ju táwọn ń pèpè fún lọ ni ní ìsìn àwọn ń pèpè ogun à ń sọ̀rọ̀ Palestine wọ́n fẹ́ kí wọ́n fẹ́ kógun jà wá ní ẹ dákun mélòó lára Ọ̀ṣun state mélòó lára Ọ̀ṣun state nígbà tẹ́ ẹ wà lọ́sùn state tẹ́ ń pèpè tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ jagun Palestine tẹ́ ẹ ní ẹ support Palestine against Israel.